aláàbò tẹ̀lé pé lẹ́gbẹ̀ẹ́ ara ṣe àlàyé nípa àgbọ́yé dáhùn sáláàbò lórí àti ìdàgbẹ́ ní pé ẹ̀wọ̀n fara yín ojú nítorí wọn bá ó dá dáná ní àwòrán ara àti àwọn àti ìdíje bẹ́ẹ̀ ní fara yín ní wọn bá dá dáná ní àwòrán. Obrigado. والصلاة والسلام على نبينا محمد وبعد آه حديث èyí sọ pé tí a bá ń bára wá jà a bá fẹ́ fàyàwé wà láà tọ́tẹ̀lẹ̀ pẹ̀lú wájàrà kí a má ṣe gbára wa lójú nítorí pé ọlọ́run bá dá ádámù ní على صورته lórí àwòrán rẹ̀ àdéhùn yìí lọ́dọ̀ àwọn àfa ẹ̀sìn ọ̀nà méjì wọ́n máa ń gbà tó àwọn àkókò pé háwọ̀ tí ń ní ádámù tó lọ sí kéwì ní lọ bá ádámù tó kéwì lọ bá torí pé ádámù ló súnmọ́ dọ̀míìrù yẹn dọ̀míìrù sì ní yàrá-òdò ìlà akọ̀rọ̀kọ̀rí mi ìpè ọlọ́run dá ádámù lẹ́ni súwọ́rọ̀ àbí ádámù tó kéwì bó ṣe wà ọwọ́ jẹ́ sixty length, feet. ستون ذراع àwọn kan tó bá àwọn kan sì tó pé áwò yẹn ń lọlẹ̀ bá ọlọ́run bá láàrin ìyẹn pé dọ̀míìrì tó wà mẹ́rin ọlọ́run jẹ́ kíni ní lọ bá àwọn apára sunu sunu kàkẹ́rin lẹ́fẹ̀ẹ́ àwọn ni ọlọ́run bá dá dábàá lérí súra lérí fọ́tò ààrẹ lérí fọ́tò bọ́lọ̀ ṣe wà. tọ́ tá a lọ́wọ́ àgbà pé yìí ni ṣé ìtumọ̀ ẹ̀ wá dàrú ni kò dàrú kò lókè ni kò dàrú. lágbèjúwe tọ́lọ̀ fún wa ní mo kún yín lọ́wọ́ ọlọ́run lẹ́mi náà ní ọwọ́ sọ wá túmọ̀ sí pé tọ́lọ̀ bá lọ́wọ́ ọwọ́ tẹ̀ ṣe kí ni ọjọ́ tọ́lọ́run. nínú sóra wa òun lọ́wọ́ mbẹ nínú sóra ọlọ́run náà nìkan lọ́wọ́ ọlọ́run mo ní fèsì ojú àwa náà ní fèsì ojú sí ti wá sí kí kò lè jẹ tọ́lọ́run torí pé ìwọ náà rí ẹyẹ òun náà ní fèsì ojú àbí ẹ ojú wa yọra wọn. kò súnmọ́ ni ọ̀dà lọ gbé ara wọn ọjọ́ ara wọn. torí ẹ̀kọ́ lọ́ba dá ádámà lẹ́yìn súra rẹ̀ ọlọ́run lọ́wọ́ ádámà lọ́wọ́ ní ádámà ní ó àti gbogbo ẹ̀ ó ní ojú ọlọ́run adáwọn náà ti gbìn olójú bẹ́ẹ̀ làwọn ẹ̀kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu tọ́lọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ fún wa but àkọ́tà àti lábẹ́rẹ̀ ní wẹ́kẹ́ ni lẹ́yìn sàkàmẹ́tì lè ṣe é wọ́n lọ́wọ́ sísẹ́ fi wọlé àlè owó sẹ́ni wọlé máa ṣe ó ti yé ọlọ́run ọba yìí kò sí dọ́jọ́ tẹ́ bá lẹ ní nǹkan tó wọlé ní ẹ̀jọ́ ẹ àbí wàá fi ewúrẹ́ tó ń sìn ẹjọ́ ayé tọ̀ ṣé ìwọ náà wà lọ́wọ́ ni ewúrẹ́ náà sì lọ́wọ́ o sì lá ewúrẹ́ náà lẹ́gẹ́ ni tẹ́ wá jọra ayé ẹ̀ jọra ayé o ti yé ìwọ lọ lé ewúrẹ́ àmọ́ tòun ti bó o ṣe lé ewúrẹ́ yìí kọ́ṣẹ́gẹ́ ni ọ̀jọ̀ ẹ̀ ọlọ́run ní àwa náà ó ti yé àmọ́ àsìkò àjọ ọlọ́run ọlọ́run ọ̀jọ̀ wa ọlọ́run ní ọba tí ń rí ni mí ọba tí sì ń gbọ́ ni mí gbòrògbé agbára yẹn yìí torí ẹ̀kọ́ ní ìkọ̀kọ̀ ìkàwára wa kọ́lá eléyìí ni ọ̀gọ̀rọ̀ àwọn apá mi fi rìnlẹ̀ ọlọ́ọ̀ta àná adélé àti àti àbò bẹ́ẹ̀ ọwọ́ wo ẹlẹ́lò òkà tó mọ ikú àti ìdílé àlẹ́kì tó ti wá fẹ́ wọ pẹ́lẹ́ tó máa yọ òkà lọ́wọ́ àwọn táwọn tó wá sọ pa àwọn fi hàn pé ìyẹ́lẹ̀ fi òkà yẹn sí ọwọ́ wọ́n ní fi omi wọ́n sọ pé ọwọ́ ọ̀tún wọ́n ti bá a níbi àdìsí yẹn. níbi àwọn àdìsí mi wọ́n ti sọ pé ọwọ́ ọ̀tún pé lànà bí wọ́n kó paṣí. èyí tí a mọ̀ jù ni pé òjíṣẹ́ ọlọ́run máa ń gbọ́lá fún ọwọ́ ọ̀tún nǹkan látọ̀tọ̀ lọ gẹ́gẹ́ bí àwọn aisha ti sọ oníkàrà rasulu láì sọ̀rọ̀ láàrin ọ̀sánlá yóò fi dìbò tàyà mọ́ bí kò lè ṣe àwọn oníbí ìtàwọ̀ tó lè yé. ìṣe ọlọ́run ọba ìmọ̀ ṣe nǹkan lápọ̀tún ó máa ń sábà ó máa ń sábà níkàkùn sí ó sì máa ń jọ lójú ó sì máa ń gbọ́lá fún un táàbù bí ọba ya ọ̀tún ló sì kéde ní o ti bẹ̀rẹ̀ sí ní ya ọbẹ̀ ya ọ̀pọ̀ nísìnyí nígbà níbẹ̀ ọbẹ̀ kó tó bọ́ sí tọ́ba ya mi rí ọkọ̀ bẹ̀rẹ̀ báyìí kò ní bẹ̀rẹ̀ lọ ó ti ọwọ́ aka àlọ́ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ àrùn pákó náà apọ̀ kí ni ọkọ̀ tó yọ ọkọ̀ so lóbi jẹ́ pé nígbà ní kò ká sọ́wọ́ kọ́lá tó bá dé ẹ̀gbà wa ìwà rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ pé ọwọ́ àti ń lo ọ̀tún sì ń lo òsì ẹ̀gbà wa tí ó jẹ́ rọ́jú nìkan ọ̀tún. àmẹ́bí ò sì gbàgbó àwọn kí ló dáa ní ògbọ́lá fún ọ̀tún òun ní wékẹ́ndì àrígbé àdàbí máa ń dọ́là fún ọ̀tún ó rò pé àárín ẹ̀yẹ. wọ́n máa ń lè lérí ẹ̀ kìí ṣe téèyàn máa ń lè lérí rẹ̀ kìí ṣe téèyàn máa ń lè lérí ẹ̀ súnà ni kìí sọ̀rọ̀ yẹn súnà ni gẹ́gẹ́ ni tọ́lá ya wọn ẹ̀dá tó sèkò lẹ́ni tí ó mú ọsẹ sáà tó mọ́ sọ pé ọsẹ àfẹ́mi takwa nábì tó ọba ti lánìyàn bẹ́ẹ̀ ó ní ládàá ni òsì lẹ́sẹ̀ mo rò pé ó ní ládàá ni òsì lẹ́sẹ̀ tó bá dàgbé sáwọ́ òsì tó sọ pé wọ́n lánìyàn lọ kó kọ́sì àwọn kẹfẹ́rí ó ní ládàá òsì mímu ọ̀ lẹ́sẹ̀ kò ní ìkẹyìn kan wà á lè pé lọ́tẹ́ ẹni pé kò lọ sí èyí ò túbọ̀ sí pé àfi ń kọ́sì kẹfẹ́ nítorí pé kò sí nínú nǹkan ẹ̀sìn wọn ààrí kà á sì gbọ́ wọn ní nínú ẹ̀sìn wọn o kò sí lágbọ́dọ̀ wọn sí kí ni wọn á di àbò mọ́ tó bá wà bẹ́ẹ̀ nísìnyí ọ̀rọ̀ yóò bá ti kí ni kò bá tún tún so báyìí ẹni wọn lọ. ìbéèrè mi ni pé tí ìjọba ẹran ẹni ibi tí ẹsẹ̀ rẹ̀ sọ pé àwọn kòkòrò ti àyàgbà sí àwọn kòkòrò dé àyè àyè tí wọ́n dé tí wọ́n fi padà àmọ̀rọ̀ olè asàdì. Bẹ́ẹ̀ni, pàṣẹ bá àgbẹ̀lẹ̀ ẹ̀sọ́ pa ẹ̀sọ́ pé. ṣe gbogbo ẹ̀ ní pé wọ́n jẹun ní àlùjáwà ìmúta rẹ̀ kọ́ ní pété wájú kò tó jẹ mọ́ wọ́n bẹ̀rẹ̀ pé irú oúnjẹ wo ló ń jẹ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀sì pé. ní àárín mi àtẹ̀pà ṣé ibi ti dán o. ẹ̀ẹ́dẹ́gbẹ́ oúnjẹ fún bálọ̀ oúnjẹ kan ló fún ọ. ẹ ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé àyà ń ń dàrọ́ pè é yorùbá kú ọlọ́lá ń tọ́jú wọn àṣàrí ti kì jíjẹ mímu fún wa so tọ́ba jẹ́ àwọn àmọ́ tí ń jẹ́ ọlọ́lọ́mọ tó sì yẹ ọlọ́lọ́mọ tó jẹ́ àwọn ọmọ. ìṣẹ́kọ̀ wọn tẹ ẹgbẹ́ ìjọba sọ láti pé ìbẹ̀rù pé kíọ̀yì máa bẹ̀rù àwọn ẹni bíi sọ́mà tí wọ́n ti máa jọ́ mi nígbà tí ó máa mú yàn bóyá ẹ̀ńtọ́ lọ pé wọ́n dáwó wọ́n lọ kọ́ ìfọ́sẹ̀ ilé fámìlì wọn ní kwara wọ́n jẹ́ kí ni. wọ́n dá owó ní kù eh. wọ́n á kọ́lé wọn como é wọ́n lè sọ pé eh, ìbẹ̀rù é mú déèyàn wá kú. ìbẹ̀rù kí ni como ìbẹ̀rù àwọn tó wà pá, como pé. wọ́n mọ̀ wọ́n mọ̀ gbé eh. wọ́n mọ̀ pa. wọ́n mọ̀ jẹ́ oríṣi mọ́. wọ́n máa ṣe àrùn wọ́n máa ṣe gbó. ẹ́ wọ́n máa ṣe gbó. wọ́n máa ṣe omi gbó. bẹ́ẹ̀ ni ìgbọ́sowó ti ń bẹ̀rù pé iṣẹ́ pẹ́ náà fẹ́ kọ́ ní wàhálà dé ilé ọ̀fẹ́ kọ́ ní wàhálà dé wọ́n ti jù lọ. èlò lẹ́yìn níbi. wọ́n fẹ́ kọ́ ilé ní wàhálà dé wọ́n fẹ́ kọ́ ilé ní wàhálà dé. ẹ̀yin pé ẹ̀ ẹ̀ ti fẹ́ dá wọlé báyìí. wọ́n wá kọ́ wọn níbo ni wọ́n á lọ kọ́. sípò wọn ò pé ọ̀rọ̀ tó wà náà wọ́n ti gbọ́ iye àwọn kàkàmbá tó yá sí pé ní abákalẹ̀kalẹ̀ ni pé ó léwu. ni o túmọ̀ sí pé ká lọ kéré bọ̀. afẹ́ ìfọ́nà ló lè nígbà àkọ́kọ́ ló lè fìkan o kò sí pé náà ti ń oorun kó kí àbúrò wà bẹ́ẹ̀. lápẹjù ìdí sàmì náà lọ́wọ́ pé nínú ọkọ̀ pé kàbáyé. kótó pé àwọn èsì ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò wá fi sọkùnrin tó ti kàkú sọ́ra sòkò túmọ̀ sí pé akọ́wá bẹ̀rẹ̀ oṣù ní ẹ̀kọ́ ti alùsọ́ra ìsọ́ra sí ní ogun àgbà so tó bá jẹ́ pé jẹ́ níyẹn lè sìn dandan ní kẹ́ ẹ sí fún yín tí ẹ ní mùsùlùmí ẹ máa ṣe wọ́n bá yẹ kó tẹ̀sí pé dandan kan ni so ẹ̀rẹ̀ kan fún wọn ṣe bí fáwọn èèyàn bẹ́ẹ̀ ṣe lọ́ọ́ fi kẹ́ lọ kí ara ń wà àmọ́ ìyẹn onígbè kẹ́ ẹ̀ kẹ́ ẹ̀ bẹ̀rù wọn. àbá ti fi kíní ìyá àtẹ̀tẹ̀ kẹ́ ẹ lọ sí kíní yìí o so ẹ gbàgbé tí wọ́n gbà ẹ dẹ̀ fẹ́ lọ́wọ́ ọba ẹ sàṣkà so ẹ tó tẹ̀ tẹ̀ ara yín ẹ dẹ̀ lọ sí báyìí. olùkọ́ yìí wà sùbí ó yẹ kó lákòókò ẹ̀ lẹ́sìn àgbẹ̀gbẹ̀ náà pààrọ̀ kó sàṣkà lára ó ṣe kí ni ó sàn àárọ̀ so ọ̀dà fún ọ kó tó di pé ọgbà kúrò yẹn sára ọ̀dàrí ṣe kí ni nàìjíríà sàkàrọ̀ kó ṣe kò sí ìdọ́gba kéènì ìtọ́kọ̀ ọ̀dọ́ dájú fún ọ nìyẹn wọn á ní kí ló sáré sáyé díẹ̀ tó di pọ̀ gbà á mo rò pé mi nàka aláàrẹ ìwọ atare sáré kakúlà oṣù méjèèjì náà kò túmọ̀ sí pé pààrọ̀ yẹn lọ bẹ̀rù òògbé lò ọ̀dà kó o kò tó tara rẹ̀ náà gbàtọ̀ jẹun tọ́ wá ní òbí kébi ọkọ ebi máa kọ́ náà ni àmì tọ́lọ̀ máa fẹ́ kọ́ bí ọkọ lóko àmọ́ ọlọ́run sábà ti kéde sábà sí báwọn kọ́ má jẹun kó ibi ó sì máa pọ̀ ẹ̀kọ́ kan ní máa ń ṣẹlẹ̀ wọ́n lè nàyà kí ẹ̀rọ ká sáà tó lẹ̀ máa ń rìn wọ́n fi pàrọ̀ yẹn náà kó lè fọ́ ọ̀rẹ́ ká nígbà di pé pàrọ̀ yẹn náà fẹ́ náà fẹ́ mọ̀ lásìkò tó fẹ́ mọ̀ ò sí ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kó máa ràn pẹ̀lú ìgbàgbọ́ tó ti ní síwájú wọ àrísẹ́tà náà ó sì lè ṣẹlẹ̀ wọ níṣì tọ́ta àti ní pé kó kó protect ara rẹ̀ kó nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé kí ni ìyàtọ̀ láàrin asọ̀ní wà sálàbì. kò sí àtọ̀ láàrin. last one here last one kò sí àtọ̀ láàrin sùn ní àti sálàbì sunni ìtumọ̀ rẹ̀ ní ẹni tí ti sunna sálábí ìtumọ̀ rẹ̀ ní ẹni tí ti sunna àmọ́ tó lò lórí àgbọ́yà àwọn ẹni síwájú. so ìtọ́pọ̀ àti sunni sunna sunna sunni lọ́kọ́ wà tà nígbà tí àwọn èèyàn ti di pé wọ́n ń ṣe ẹ̀sìn yọ̀bọ̀yọ̀bọ̀ alùsùnà wàjàmá àlọ́kọ̀ sí kìnnìkan lọ́kọ́ jí ó kọ tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ nílé sọ́ra wọn láti máa fi dá ara wọn yàtọ̀ sí àwọn àwọn níbi díà táwọn náà ti lórúkọ oríṣiríṣi ṣé kọ́kọ́ wọn jẹ́ pé mùsùlùmí mùsùlùmí náà jẹ́ àmọ́ pé ó kọ́ yá ara wa ní ọ̀tọ̀ kí ọmọ wa ti fi ọmọ wa dàpọ̀ òrùké agbọ́lé ìgbà tó wá kó pé gbogbo àwọn oníbídì aládùúgbò ń pera wọn ní àlùsùn náà làwọn tí wọ́n á jẹ́ àlùsùn náà kìdì ní ọkọ̀ wọn sọ pé ọ̀dà àwọn àwọn ajẹ́ alùsùn náà wà lìjàmá aláfáàmì sálàfẹ́ ọmọ àwọn ajẹ́ alùsùn náà ẹ̀ńtà dúró tá a sì sùn náà tá a kójọ lélẹ́rí lẹ́yìn fi wọ́n ya ọkọ̀ ẹ̀ yàtọ̀ sáwọn tí wọ́n tí wọ́n tó fẹ́ máa fi lu jìbìtì so àwọn ni wọ́n á pè nìkan ní ṣe oyè báyìí bí ìgbà tí wọ́n àtẹnìkan jọ ń jẹ́ kamaludeen ọ̀làríwájú ẹnìkejì náà jẹ́ kamaludeen ọ̀làríwájú ìpìlẹ̀ gbogbo inú lẹ́jọ́ bí ó kọ̀ kan ní. wọ́n wá di dr kamaludeen nígbà tó yọ ọmọ náà bá tó di kíni wọ́n bá tó gboyè wọ́n bá tó di dr kamaludeen ọ̀làríwájú òun wá ní oníjìbìtì ni oníkí wọn pé oníjìbìtì ni òkúrọ èèyàn ni oníjàmbé èèyàn ni àwọn pẹ́ṣẹ́ǹtì ni tó bá ti jóbìnrin àfi làá yẹ́wọ́n ti kí ni yẹ́wọ́n làwọn lọ. ṣé kí wọ́n mọ̀ wá kọ ẹ̀sẹ̀ máa sọ pé èmi kọ̀ wò ó ní kan náà táàjọ wà nínú ọgbà yìí tóun náà jẹ dr kamani ṣé èyí mú ní ọtí ọlọrun yá ìyàwó kọ mí tóbi ṣèké ni tóbi lára rẹ pé ó kọ ọba rẹ kan lọ wá tóbi kún tẹ̀wé tó bá fi ń wí yẹn ni wọ́n máa wí àbí kó tẹ̀ wí ara ọkàn mọ́ jẹ́ ìṣẹ̀kẹ̀lá wọ́n gbé yẹn nìkan lọ́mọ awí ni tọ́ba rí pé kọ́mọ́nì èmi ni kàmáàlú díìnì ọ̀làríwájú ọ̀la dúdú yóò ti máa jẹ̀nà ọ̀la abẹ́rẹ́ ní kàwọn déèlì ọ̀la rẹ̀ wájú ọ̀la dúdú yóò ti máa jẹ̀nà ọkàn wọn kẹ́ni ẹ̀kan sọ́ọ̀tì ẹ̀rọ kẹ́ni abẹ́rẹ́ dọ́kítọ̀ ọ̀la dúdú èmi ni dọ́kítọ̀ ọ̀la dúdú ó sì mọ adé kí lẹ́tọ̀ pọ̀ ju àdírẹ́sì lọ pé èmi ni dọ́kítọ̀ kàwọn déèlì ọ̀la rẹ̀ wájú ọ̀la dúdú mo so ìdí nìyẹn tí akókòsọ wíkẹ́ ní sálábì olùgbé àdìgbò wọn náà lọ́dọ̀ wọn ilé ìwòkò ní súná ẹ bá sọ pé ó bídí àkàlẹ́ yẹn sọ ni ẹ̀yìn tẹ̀gbọ́n ayé àlù súná àwọn náà àlù súná làwọn náà àwọn náà yìí ṣe àlù bídí à ìsẹ́ni tí ò ní kíra rẹ̀ dáadáa àbí tàbí ẹjọ́ sọ̀rọ̀ kan rẹ̀ lọ́kọ̀ olùgbé ibi tó rí o apààyàn lé mi o òkúrọ́ sì lé o èmi tó gbóná gbóná níbi kí n máa mọ ọtí gan kẹ́nìkan lọ lé àná wọn ní afẹ́sí introduction lé àná kọ́ ajẹ́ pé ọkọ̀ ìyàwó òun ní kíni ọ̀mùtí ni bàbá ìyàwó igbó ní wọn ta ó ti yé mọ̀mọ́ àbí ásà àbúlá ẹ̀mí ìyàtọ̀ bàbá ọkọ̀ igbó ní ta ọkọ̀ ọ̀mùtí ni ìyá ọkọ̀ náà ó ti yé ilé aṣẹ́wó ní ti ṣiṣẹ́ tí wọ́n dé ibi tí wọ́n ti gbọ́ ọmọ ṣé yóò sọ pé bí a ṣe rí nìyí o àárọ̀ ni mí o àárọ̀ o lè lu bíà tí wọ́n bá ní bínú péjì mẹ́fà kó tó ní kí bàbá náà ṣe kó bàbá náà sọ ojú tó ṣàwọn ẹ̀kọ́ yẹn tá bàbá yà àwọn ni kí ló kọ́ iṣẹ́ wo lẹ́sìn èmi ni alájọ lásà ọmọ dára ó ṣe wò baálẹ̀ onígbò ẹ̀rọ pé àwọn àdánwò ojú ara wọn wọ́n sọ̀kẹ́ ni wọ́n wò ojú ara wọn kò ní kíra rẹ̀ báwọn kò ní kíra rẹ̀ yọ́ tọ́jú rẹ̀ pamọ́. torí ẹ̀ ní pé oníbídíà náà fi sọ pé èmi áàlù lè yìí àwa ni áàlù lè bí o yìí o sọ bẹ́ẹ̀ pàṣẹ ní ìyọ̀dà rú. ọkàn máa sọ pé ó bá ti kó fẹ́ bu rẹ̀ níta ìpínlẹ̀ áàlù súnà lónìí àwa náà áàlù súnà làwa náà ó lè sọ yìí áàlù súnà làwa náà òun ò yóò kiri rò ọlọ́mọta sọ̀rọ̀ lẹ́nu rẹ̀ náà. ó yẹ pé ìgbìyànjú kan wáyé lórí kí a gbé ìrun zórí lẹ́yìn aṣọ tó apá kan wá lẹ́yìn àwọn tó ń fi jẹ́ ọmọ aṣọ tó apá yẹn wá ní ìmọ̀ mọ́lì pé Tu ó ó ìgbé tẹ̀ pé kéèyàn yang bẹ́ẹ̀ tó mo ṣáà rí mi ti mọ̀ pé mo ti gbọ́ pé èèyàn lè mi mọ́ àdéhùn tí mo lè fi fi fún ẹnìyẹn tí o fún abẹ́ béèrè ní àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni tó gba kọ́ńtíráàtì bóyá ní mùsùlùmí ni kọ́ńtíráàtì ẹgbẹ́ tó wá ń gbà yẹn eh, àbí àbí eh, kìpèrí lẹni tó ń bá ṣe ilé yẹn àsìkò òun wá tó dẹ̀ ti mọ̀ pé òun ò lè kírun lójú ẹni yẹn ó máa fi kó bínú ṣé tó bá yọ́lẹ̀ kírun yẹn níbi tẹ́ni ò sí nínú ilé yẹn ṣé kò lẹ́ṣẹ̀ àbí ṣe rẹ̀ ọyọ́ lọ sí mu lé kò lè nígbà kó mo lè kí lójú àgbẹ̀ nígbà mùsùlùmí ti ń ṣe ìwọ̀n ọmọ ti ń ṣe àkọ́ni pé iṣẹ́ wo ló fi pàlọ́ rẹ̀ pèrí tó lè gbẹ́sẹ̀ rẹ̀ lọ iṣẹ́ wo ló fi pàlọ́ rẹ̀ tó lè gbẹ́sẹ̀ rẹ̀ yẹ́ àgbàsílẹ̀ lọ́wọ́ yẹ́ àyàsíkẹ́ yẹ́ àgbàsílẹ̀ lọ́wọ́ rẹ̀ so tọ́wọ́ ajá sí pé ní ó ti jẹ́ pé mùsùlùmí tí ọ̀dà kàmà náà ní tó dẹ̀ ti kó síbẹ̀ so kò dẹ̀ tún ní mọ́ni kó sẹ́yìn ẹlẹ́ tọ́wọ́ yọ kí síngẹ̀ kan tó sẹlẹ̀ ọlọ́run gba ẹ̀wọ̀n rẹ̀ lóògùn bàtọ́ ajá sí pé ní kèsì pọ́nmọ́ mọ́kò kó kí kọ̀kọ́ yóò síbi tó yẹ kọ́kọ́ yóò sí àbí kó kí òun yẹ kó sí yẹ kó kí tó bá kí bí ó ṣe lágbára mọ́ so kò sí tó burú bẹ́ẹ̀ ọlọ́run gba ẹ̀wọ̀n rẹ̀ kọ́lá tààrà ìtànà lọ́dà lọ́dà sí ẹ̀lọ́dà jù ó ti ẹ̀hẹ́. nílẹ̀ ẹ lè lọ sí ọ̀dà àwọn ní polisi sàmì àkẹlẹ fẹ́kẹ̀ gbogbo ẹ̀. iná ni ẹ lọ bìkẹ́lẹ́ fẹ́kẹ̀ wọn. àwọn ẹ̀jẹ̀ máa lọ sí so torí ẹ èyí ọ̀nà òbí tó bá ti yẹ kọ́lé yìí èyí ọ̀nà òbí tó bá ti ní kí n lọ kí n lọ kí kí n sì yàn yàn lọ dé. kọ́lá wa mùsùlùmí gan-an wọ́n ní ẹ má kí mi kan nìkan ní gbogbo kí ọ̀dọ̀ bẹ́ẹ̀ kọ́ sí ní kó kí so bí àwọn ẹ̀sìn jẹ́ náà ẹlẹ́ẹ̀kejì kò sí dọ́gbọ́n mẹ́ ẹni tó ní pé ìmọ̀ malik sọ bá kan èmi ò bóyá mọ̀ malik sọ tọ́ba wa sọ ìmọ̀ malik kọ́lẹ̀ ni so ti anabi nìyẹn rí wa lóòótọ́ kò sí pẹ́ rí wa láti pé anabi nìkan kò kí zuri lẹ́yìn ètò ẹ̀rí wà pé anábìrin kẹ́ńtọ́ kí wọ́n fún àkókò lẹ́yìn ẹni tí ẹ̀rí sì wà pé anábìrin rí ẹni tí ń kí náfìlà tí wọ́n sì kí ṣáà ìlẹ́yìn rẹ̀ ó ti àdísì ti mọ́àbù mọ́jábà torí ìdí eléyìí so àwọn ẹ̀rí nìyẹn pé a lè fi wọ́n mú sàṣọ̀rọ̀ rẹ̀ kọ́ mú sàgbọ́dọ̀ rẹ̀ péyàn fi mú ẹ̀yàn ẹ̀rù sórí ọwọ́ tí kí wọ́n ṣe lọ péyàn lè dá tó kí wọ́n fi tẹ̀ kí wọ́n máa dá kí wọ́n máa ṣe lọ wọ́n ló lè ṣẹ́ ìgbà pé kí wọ́n dá kí wọ́n ti mú. èèyàn kan kásì lọ́wọ́ ni wọ́n lẹ́nu kí zúrí kọ̀dá so lóòótọ́ ìran tí wọ́n ń kí lọ́wọ́ náà ọ̀ràn èèyàn ni ìlú táà náà fẹ́ kí ọ̀ràn èèyàn ni pọ̀tà ó sì wá dá okùn tiwa sọ lọ́tọ̀ láwọn máa ń pe àwọn mùsùlùmí wọ́n tó ti ní wọ́n tó ti ń yára ara wọn ní táwọn kan tó fi ń dáhùn kí ní ẹ̀yìn eh, tí wọ́n ti ń kí jẹ́mọ̀ lọ́wọ́ yóò dáhùn ìpìlẹ̀ ọ̀dẹ̀ tó ní jẹ́ ká sọ̀kan lójú ẹni tí ń bá ń rí wa so lórí ìdílé káwọn mi dá wa olóyè ìmùlẹ̀ káàkiri lẹ́yìn ẹni ìyẹn ló fi ń dá òtún wọn gbé ìrún ọgbà o ìrún tí ò ní gbà ní náfìlà lásìkò tó ń kọrin àlọ́wọ́ ẹnẹ́bí ní fàlà sọ̀lá àtà ìlà lọ́nà tó wà. tó bá ti pé ìrùdúró ẹ gbọdọ̀ kí nǹkan kan mọ́ tó jọ tó kọjá ọ̀rọ̀ yẹn lọ. ìtòrí ìdílé ọ̀ràn èèyàn ni èyí tá a kí lẹ́yìn ẹ̀rọ àwọn ìkìlọ̀ pé kápẹ́tà kí lẹ́yìn wọn òun ló ń dà lọ kọlọ́kùnmọ́sá ọ̀dọ́ kọlọ́kùnmọ́sá lẹ́kùn rere wa kọ́sá lẹ́kùn àlàáfíà wa kó jẹ́ ìlú ogun lẹ́yìn dáadáa. ọ̀bí ọlọ́run bá sọ̀rọ̀ orí tí wọ́n ṣe báwọn èrò rẹ̀ tí ó di orí yẹn lẹ́nu oyè kan oyè tí ó kàn lọ́yọ̀ tí ó sì pẹ́ ọlọ́mọdé àṣìbẹ́ni kọ̀ọ̀kan wa bí a kú sí ìṣúná yìí ní ọlọ́mọdé àṣìbẹ́ni lọ́wọ́ lọ́yìn láì láti ọlọ́mọdé bí gbà sí ọlọ́mọdé àṣìbẹ́ni rẹ̀ wá yóò jẹ́ àwọn اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك